الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لذات قوانين يتعور لذات أنس بن مالك رضي الله عنه ولنبى محمد صلى الله عليه وآله وسلم ومن لا تباغضوا ولا تحاسدوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا لا يحل لمسلم أن يهجر أخاه المسلم فوق ثلاث رواه الإمام مسلم وغيره النبي صلى الله عليه وسلم هناك رواه أنا في قولي لا آه، تباقب زاد ما دينارين زاد ما نارين ولا تحسد زاد آه، ما نارين ولا تدابر as ما Allah وَقُولُوا عِبَادَ اللَّهِ تَجَوَى اللَّهُ لَهُمْ أَوْمَا إِيَا لا يحب لمسلم أفضل مسلم منك أن يهدر مخاب المسلم في كون يوم إيا لمسلم الذي فوق ثلاث فيرمد الإمام أتى ومنه كالقوائد anábì sallallahu alaihi wa sallam wọ́n kọ́ wa láti ìfẹ́jọ́ ìṣègbè ìnífẹ̀ẹ́ ara ẹni ìjọba ayá ara ẹni ó nípa púpọ̀ láàrin àwa mùsùlùmí nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọ ẹ̀yà òun náà ní wá lábẹ́ òfin ọgbà nínú Al-Qur'an ìnáwó ẹ̀mọ́pẹ́ inú rẹ̀ ẹ̀kọ́ àwọn múmi náà jẹ́ nǹkan وأصلحوا بين أخويكم ẹmọ wa ṣàtúnṣe láàrin yín àtàwọn ọmọ ìyá yín kò lè ṣe é ṣe kéèyàn méjì ọwà nínú ìgbésí ayé yìí wọn jọ máa gbé papọ̀ kọ́mọ̀sì àìgbọ́ra ẹni yé nígbà kan kọ́mọ̀sì kọ́nu kọ́họ nígbà kan léyìn bẹ́ nínú tí ọlọ́hu àìsọ̀jẹ́ tó ti sàdámà rẹ̀ mọ́ mi yàn ṣùgbọ́n gbogbo tó wù tó ṣẹlẹ̀ láfẹ́ gbogbo tó ti lè wù kórí káwọn ti jẹ́ kí àwọn nǹkan wọ̀nyẹn kí wọ́n sọ wá dẹni tó wàá múra wọn ní ọ̀gá fàǹtà tàbá kókó dàálẹ̀ tá a kó sọ̀tà á rí pé tó pọ̀ nínú tí máa fa àìgbọ́ra ẹni yé láàrin wa kò ní í ṣe pẹ̀lú àkìyàmù nǹkan bí ayé lásán náà ẹ ti mọ̀ pé nǹkan bí ayé ayé tá a bá iná lápadà sílẹ̀ tó yẹ bá kí nǹkan tí ò náà ní ìbápàdé tó bá fi lọ́la gbẹ̀ngàn kìyàm náà lọ́wọ́ ayẹ wọ́n sọ wá dẹni tí wọ́n máa bínú ara wọn ìbínú ara ẹni nínú nǹkan tó burú jáì ọkà kò tí tọ́ máa yá rẹ nínú adébà nàbà Muhammad sọlọ bá wà ní ìwà àlùsẹlẹ wọn ni alimusulmi ọkùnrin mùsùlùmí mùsùlùmí ọmọ ìyá ló jẹ sí mùsùlùmí ní ìgbà tí ìwà àtẹnìkan bá jọ ń bínú ara yín kò ní fẹ́ rí mi rẹ̀ láàbù kò sì ní fẹ́ kúrò fún dáadáa kan tẹ̀lẹ̀ bí kọ́ máa burú kọ́ máa bàjẹ́ mi lábúlé rẹ̀ bí kí àgbákò kọ́ máa rélu àkóbá lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni ìwọ́n bínú rẹ̀ ó ní fẹ́ kápẹ́ dáadáa kan ṣẹlẹ̀ sí àwọn aburú àwọn ìjà iná ọ̀fẹ́ kọ́ máa sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ kí ló dé kí ló fẹ́ fẹ́ lé ìwọ́n tó fi kọ́ ọmọ ìyá rẹ̀ lọ́dẹ ìwọ́n tó fi pé àlìsílámù kan náà lọ́jọ́ pa yín pọ̀ nítorí pé gbogbo nǹkan gbogbo nǹkan lẹ́gbẹ̀ẹ́ ìsìlámù ó yẹ ká fún ní agbára tó ju tiẹ̀ lọ ó yẹ kí gbogbo nǹkan kó jẹ́ péńté kó jẹ́ rọ́ńdó lẹ́gbẹ̀ẹ́ ìsìláàmù wa látàbà ọ̀f ẹ̀ gbọ́dọ̀ máa fi nu ara yìí. wọ́n sáré bẹ́ẹ̀ nìkan ni wàá dúró bẹ́ẹ̀ ẹ mẹ́ta ń kọ́ lórí ikú wájú mi bẹ́ẹ̀ ìfà ìfà àlìmọ́bi anáwó ṣàpẹ́ báwo ló ti mọ̀ ọ́ lórí ikú báwo ló ti mọ̀ ọ́ lórí ikú tó ti wọ jahannama ni tóbi ní kọ́ máa dárúkọ rẹ̀ níwájú rẹ̀ lẹ́sìn tó torí kankan báyà Allahu azza wa ó fún lówó ju ti ẹ lọ báyà Allahu azza wa ó fún wọn máa ṣe ti ti ẹ lọ bóyá Allahu azza wa jalla ó ní ká máa rí ṣe ti ti ẹ lọ ó lówó lọ ti ti ẹ lọ bóyá Allahu azza wa jalla ó fún àwọn èèyàn lọ́rọ̀ rẹ̀ kọ́ ti ti ẹ lọ iná lọ́ mọ wá bínú rẹ̀ kíkọ́ àwọn ń gbára yìí wọ́n dáná kankan lẹ́gbẹ̀ẹ́ alùpùpù wọ́tò ìsìlámìyà ìjọba ayé àti islam ẹ má bínú ara yín dàgbà ọkùnrin ọgbọ́dọ̀ bínú ọkùnrin ẹlẹgbẹ́ bẹ́ẹ̀ ni obìnrin ọgbọ́dọ̀ bínú obìnrin ẹlẹgbẹ́ ọkùnrin ọgbọ́dọ̀ bínú obìnrin kọjá mùsùlùmá bẹ́ẹ̀ náà ni mùsùlùmí obìnrin ọgbọ́dọ̀ bínú mùsùlùmí kan nínú ọ̀kan nínú àdìgbà àtẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní mùsùlùmí lọ́kùnrin ọgbọ́dọ̀ bínú mùsùlùmí lóbìnrin tó bá kórìíra kankan nínú wa lórí ìdàmí nínú wa rẹ̀ tó yọ lọ́sùn àwọn olùmọ́ni àdìsí ó ní ti pẹ̀lọ́kọ̀ àbúyàwó wọ́n kórìíra ìyàwó rẹ̀ títí dé báyà ọwọ́ ajẹ́ pé láti ìbẹ̀rẹ̀ ó dúró kọ̀mọ̀ á dúró ó jókòó kọ̀mọ̀ á jókòó ó sọ̀rọ̀ kọ̀mọ̀ ọ̀rọ̀ sọ ó dùbúlẹ̀ kọ̀mọ̀ dùbúlẹ̀ ẹdú tó kà á mọ̀ bá báwo la sọ àlù. tí a bá jẹ bẹ́ẹ̀ ọ padà lé lọ náà ọ padà lé lọ náà o lè ṣe é ṣe kọjá pé gbogbo wa rẹ̀ náà ló wò o lè ṣe é ṣe kọjá pé gbogbo tí wọn náà ti lọ padà tí wọn bá kórìíra kankan nínú wa wà á lè kó tó ṣe tàbí nínú ìṣesí èèyàn burúkú èèyàn rádaràda ni kò tí a wúlò rárá èèyàn burúkú làwọn ọmọ tó bí wọn èèyàn rádaràda náà sì làwọn ọmọ tó bí wọn ọjà sí pé alábòsí ni lọ́mọ èèyàn ìnáwó gánà ọmọlúwẹ́ jọ̀húlà alábòsí aláìmọ̀tàkì. bákan náà wọn láti àṣà ẹ mẹ́sìn máa sì lára ara yín bẹ́ẹ̀ lànà ìṣòro wà àdìsẹ́lẹ̀ mọ̀ kí ni lára òun náà ní kéèyàn máa rántà dáadáa tí ń bẹ pẹ̀lú rẹ̀ ọ̀tà oṣù kúkọ́tà ọ̀bàjẹ́ kọ́mọ̀sì lọ́dọ̀ rẹ̀ mọ́.

rẹ lọ́yìn tó fi ajọ fún ọmọ sí ọlẹ́ abẹ́sọ lágbájá yìí abẹ́sọ lólówó kọ́ faramọ́ àbọ̀ faramọ́ èèyàn mélòó lọ́ba kọ́ faramọ́ tó bá sí ọlọ́run máa fi yàrá rẹ̀. wọn ní bí ẹnì kankan léèrè nípa dáadáa tó ń ṣètò ní kálukú wa tí wàá kàn ní pé tá a bá rí dáadáa pẹ̀lú ọmọ làfẹ́ ti wa òbúrú kájọ òwú rẹ̀ báwo la ṣe fi owó rẹ̀ oore eléyìí tí ọlọ́run fi fún wa ọlọ́run má bàjẹ́ o ìbáwa náà ràn kàn tọ́lọ́ àbóṣe rẹ̀ fún wa àbẹ́sẹ̀ tẹ̀sí gbà sílẹ̀ àwọn bẹ́ẹ̀ oníkan lọ́wọ́ àlàyé ni á yóò sì máa wọra rẹ̀ á ọ̀wà lọ pa lọ pa kò kù sí mi nígbà tó ti kọ́ ọ̀gá rẹ̀. ó rí pé tí wọ́n bá kó dálẹ̀ tó tún fún ta nínú gbogbo tí òun ọ̀hún ti fún ọ àwọn kankan tẹ́tẹ̀ tí ò sí tẹ́ni tó ń ti lára rẹ̀. àwọn gbà tó ṣe pé eléyìí tó rí tọ́tẹ́lẹ́ sí ọlójú tọ́tẹ́dẹ́jà sí ọlójú tí ò fi nǹkan mí yun ọmọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ orí ń bẹ pẹ̀lú wọn tó ń tó ti òní ẹ máa gbé àwọn orí eléyìí tí àwọn ọ̀hún ti fún wa máa lè kà tán ambos tó ti ká àwọn eyín rẹ̀ tó kí ara àwọn sí ara wa sí kí àwọn sì ra ìlara ara wa sí wọn bá ti rẹ́ nìkan tí ọlọ́run bá ọ̀sẹ̀ òkè hàn ló tí wọ́n sàn ní ìgbà tó ti gbé ẹnìkan dáná ọ́ dáná sí wọn lára léè kí ló dé o lè sí nǹkan kan fún ọmọ làkejì jẹjẹjẹjẹ ni gbogbo wọn kọ́ lé ọ̀sán tó ká máa sun títì lọ ọlọ́run àjọ̀jẹ́ tó ti fẹ́ni kan wà àdúgbò wa tó ń bá plọ́ọ̀tì di mẹ́wàá tó bá wọ́n kọ́kọ́ fẹ́ǹsì rẹ̀ láwọn fẹ́ǹsì bí ìgbà tó ti pásó rọ̀ kù wọ́n bá ti kọ́lé sínú rẹ̀ lọ láwọn ilé bá ń tẹ̀ fẹ́ńtà gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní wúkọ́ àwọn akọ́ lórí ikú kan wà àdúgbò olórí ikú gbogbo rẹ̀ lọ́gbà tẹ́ olórí ikú ilẹ̀ bàbá rẹ̀ lọ́gbà tí wàhálà ti fẹ́ pọ̀ kí ló mú nu dúkìá tiẹ̀ kí fi ń bí ọ

nígbà tẹ́yìn pé ẹ̀rọ ọlọ́dá síta ọlọ́dẹ blender gbogbo wọn bàjẹ́ ọ̀dà púpọ̀ bàjẹ́ lórí lára ìlara tẹ rí yẹn ọkọjá gbogbo lẹ́kùn tẹ́ǹtì àwọn sẹ́mi dẹ́rù pé lára ni lára blender wọlé eléyìí náà wọlé eléyìí náà wọlé ọlọ́run jìnnà ìyá aládàáni ìyá aládàáni ó ti torí pé tó kọ́nà ọba ẹlẹ́dàá ti tiri ayé ni ẹ mẹ́ta á sì lára ara wa jẹ̀ náà tó bá rí kí ọlọ́ tó ti dáadáa fọ́nmọ́ la ti jìnnà ìjọ́nù yóò dùn. máa rán kan kí orin náà kọ́ bá kalẹ̀ máa rán kan káfúrọ́ máa ń rìn yẹn máa wá bẹ́ẹ̀ náà wọ́n lọ ẹ kò ti tètè tẹ́lẹ̀ wọ́n lọ ṣe tèmi náà ilé tí lágbàá gbà ilé tí àwọn àtìrọ́jìrà mi jẹ́bi tiwọn náà dà tó ó rí pé tiẹ̀ náà padà dà ní. tó ọlọ́sìn ni wọ́n á bí ọ tó ń ṣe lára gbogbo nǹkan ọkọ̀ dàbí ìgbà tó ti kílẹ̀ ayé parẹ́ lójú rẹ̀ ọ̀dájú wípé ó lè rúlà. bẹ́ẹ̀ni ọlọ́sìn tó mú kọ́ àti lọ́ni láàbẹ̀dẹ̀ àbọ̀ ẹ gbọ́dọ̀ mọ kọ̀yìn síra yín mùsùlùmí mọ kọ̀yìn síra wọn. tí a bá ti kọ̀yìn sí ìyàtọ̀ ìtumọ̀ ọ̀tẹ̀ wà ní ẹ̀ ọ̀tẹ̀ wà ní ẹ̀ èmi pẹ̀lú ẹ̀kọ́ kankan máa lọ lọ́rẹ̀ tó o bá sọ́rẹ́ ẹ̀dá kù.

ìjẹ́ mùsùlùmí yẹn gbogbo nǹkan mí lọ ẹ̀jẹ̀ máa rántí eléyìí. o lẹ́nìkan jọ pẹ̀lú rẹ nínú kọfíà àbí mùsùlùmí. o lẹ́nìkan jọ sẹ́kù pẹ̀lú rẹ nínú kókù díẹ̀ àbí mùsùlùmí. kí ní nǹkan tí ó mú ọmọ lè bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀. kí ni tí tó o fẹ́ràn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó ń tèlé ara mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó ń kọ́ yìí wọ́n á ní kíni gbogbo ẹni tó ti rajà tó bá ti wọjà ọ̀dọ̀ rẹ̀ ni kí wọ́n máa lọ ẹ wá ní síbẹ̀ yìí náà rí ti ìwọ̀nba eléyìí tí ọlọ́run bá kọ́ kò ní tiẹ̀ náà máa fẹ́ lọ́n kọ́ tiẹ̀ náà ti tiwa náà bọ́ wa tó kó gbogbo nǹkan yìí jọ a bá ti ní mọ ìtẹ̀síra

lọ́dà tó bá wà kí máa kiri nínú ilé yín bẹ́ẹ̀ máa ń sè lára ara yín wípé ẹnìkan nínú yín òun lówó ọlọ́lá ọ̀wọ́ òun bùkún gbogbo yín wọ́n bẹ̀rẹ̀ sí tó kà á dá fúnra yín bẹ́ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ mú lé yín ọ̀dà ti pé yóò sòrò torí tí a bá tẹ̀ wò àfi káwọn bàbá màmá yín ọmọ sọ ẹ pọ̀ òdìdí ọ̀rọ̀ tó kó òdìdí jẹ́ríkò lẹ́nu àwọn òbí yín olú ẹlẹ́dàá wá ṣe rere fọmọ ìyá rẹ nínú bí ọ àjẹkọ lórí ikú ìwà ọmọ ẹ àsáwọ̀ ni ọ nínú ìdílé kí nínú rẹ ò dùn kí. ẹ̀rí pé torí ká gbẹjọ́ ọmọ bàbá kan náà màmá kan náà bàbá kan náà lásán màmá kan náà lásán láì jẹ́ kí wà burú fún wọn ṣẹlẹ̀. bàbá rẹ sọ fún ọ pé dáadáa tó dé sí àti rẹ bí àwọn ọmọ ọdẹ àrẹ àtàwọn àti ìrẹ́pọ̀ dé fún ọgbọ́n ọ̀gá èmi ò ní sọ sọ̀rọ̀ ó ti jókòó dàbí sọ̀rọ̀ síra ọ̀fẹ́ àbẹ́ ìjẹ̀kọ́ tí bàbá sọ. èmi mọ̀ ń bọ́ sọ̀rọ̀ tẹ́tẹ́ ọkọ̀ yìí táwọn ọmọ ìyá rẹ̀ ni wọ́n ṣe tó fi kójú ọ̀rọ̀ lẹ́nu mi bẹ́ẹ̀ ni bàbá ọ̀gá àbí òní sọ bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ àdókòtò bá àdúrà wọn gbà sí ètò wa táwọn abẹ́ tó fi tó àwọn bàbá wa tó lọ́dọ̀ọ́wọ́ gbàdàgbà lọ́dọ̀ọ́wọ́ wa eléyìí tá a ti ṣe é bọ̀ láti jọ wọn ti di wa táwa náà ti dàgbà tá a ti gbájú nínú pàǹtí tẹ̀ à ń ṣe lára à ń kọ́yìn síra ẹni à ń ṣe kéńtà. torí tó ń wù òun náà sọ pé ṣẹlẹ̀ nù gbèsè ayé kúkú lọ bọ́ wọn ẹni tí ọlọ́ ò fẹ́ gbèsè ayé ò gbèsè alẹ́ bàbá ńlá kù rẹ̀ láti ó ti ìwọ nínú ìròyìn torí ara wa mùsùlùmí ní ọmọ nínú àdìsíkà kí nìyẹn ara ẹni lódì alábì ni wọ́n pàdé eléyìí ọkọ̀ papọ̀ eléyìí ọkọ̀ papọ̀ wọ́n rí fáwọn òsálàmù síra wọn. táwọn ẹni tó dáa jù nínú ẹni méjì ti yẹra wọn lódì ọlẹ́ni tó bá kọ́ sálàmù sọ́mọ làkè ẹ fọ ọwọ́ nu ẹ fi èdè nu ẹ fi sùúrù asalaamualeykum. èmi náà ni wọ́n sálámà sí wàá máa yá nínú ẹ̀sẹ̀. Aláwọ̀ ẹ̀mọ́ sínú aṣetán ni ìwà alẹ́ tí mo fẹ́ rẹ́ àwọn ọ̀rọ̀mọ̀tò mọ́ ìlú ọ̀rọ̀ta tọ́ba. Ẹ dákun kí la fẹ́ gbà nínú pàǹkọ́ yìí ti rẹ àbẹ́ ríra ẹni kí la fẹ́ gbà náà gbogbo àtijọ́ jẹ́ mọ̀sọ̀. Bákan náà, ẹ jẹ́ ká gbìyànjú jẹ máa gbogbo ń jẹ́ kí ìjọ́mọ̀ ìyá yẹn kó lágbára láàrin wa ẹ jẹ́ ká mójútó ẹ má jẹ́ ká jìnà sí nínú rẹ̀ ní ká máa sálámà anábì ò ní kẹ́ sálámà lásán ó ní absolute gbàdá ẹ máa bẹ yìnyín fún ẹ máa pọ́n sí sálámà kálá rẹ̀ ẹ máa pọ́n sí sálámà kálá rẹ̀. jẹ́ ẹni tó ṣe pé wàá bá ti jọ dáhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh asalaamu alaykum wa ní dáhùn kọ́mọ̀ dáhùn ìjọ ilé ìjọ ọ̀sán tó bá ti tọ́ rahimahullahu ta'ala wọ́n ní sáà máa ń sálámà sẹ́nìkà ní gbogbo ìgbà tí kì í bá dà ẹ̀rọ pọ́lísì ti ti gbàgbọ́ iná làwọn èèyàn ti ní láyé wa tá a wà ní ìsìn ẹlòmíì lè máa wò pé wèé ṣe mùsùlùmí káfíìrì ni ọ kó púpọ̀ wọ jahannama ó ti bá ọmọ àwùjọ ọgbà nàbì Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn kẹtọ́lì ṣe pẹ̀lú at pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ìwọ yìí báyìí ọ̀gbẹ́yìn níbi ká tó ṣe àmọ̀ Ramadan wọ́n yọ zakat owó rẹ̀ wọ́n lọ sí hajj gbogbo àwọn ọ̀gá eléyìí tẹ́sí Islam mú wọn gbogbo ẹ̀ náà láàrin tó pé sí ọlọ́dọ̀ wọ́n á nítorí pé àfíìdà àti ẹ̀kọ́ tó da wọn adẹ́gbẹ́gbẹ́ bèlí ni wọn yálà sínú òkòlù rẹ̀ yálà sínú òkòlù rẹ̀ tó fi ń pa àwọn mùsùlùmí lébè àwọn olóòtú burúkú tí ọ̀sẹ̀ àfẹ́sọ̀mọ̀ nínú ẹ̀sìn Islam yóò mọ akó gbogbo èèyàn ní kébè yóò fi kó yídà sínú káàbù eléyìí tí wọn fi sọ yín títí àádámà ló ti tiẹ̀ nígbà tó ti tí wàá ti tó bàbá rẹ̀ lọ́mọ aná ó ti tí wàá ti tó ìyá rẹ̀ lọ́mọ aná tálẹ́ lòmí tó tún wá kù tó tún wá jẹ́ bàbàrà táà lè tò lọ́mọ aná má àkọ́rọ̀ ẹlẹ́dàá akọ́mọ́sí àwa lọ́nà. pẹ̀lú àwọn eléyìí ẹ̀wọ̀n bá sálámà tí wọn kò ní dáhùn kò ní dáhùn kí ló dé tí ò ní dáhùn nítorí pé òun wò pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni àwa amọ̀rú ìsìláàmù sẹ́lẹ̀mù lẹ́ńtẹ́lì lẹ́yìn ìṣe ìsìláàmù tí wọ́n fi rántí gbogbo àgbáńlá ayé lẹ́sìn sí tó bá jẹ́ pé gbogbo èèyàn lẹ́sìn kéèké àwọn òbítílẹ́rì mi ní ṣètò àná tí wọ́n bá ti bẹ lágbolé ládùúgbò yín láwùjọ yín ẹ tètè máa tọ́ka sí wọn wọ́n má bàa ti àwọn èèyàn lọ́nà kí ẹ tètè ṣàfihàn wọn nítorí láwọn ẹni tí wọ́n mímọ̀ wọ́n lè bá ti ṣàlàyé wọn àti wọ́n àfíkà burúkú

òun náà ni wọ́n ti lóògùn ẹ̀rí ọdún náà tẹ́ ni wọ́n ti nínú dúkìá òun náà ni wọ́n ti lóògùn ọdún tẹ rí nínú orí ńlá àti ìbùkún ilé tí àwọn ti bá àwọn gbogbo mùsùlùmí ó fi ìdùnnú rẹ̀ hàn látàrí ó fi ìdùnnú rẹ̀ hàn látàrí pé ní kọ́dún yìí ọgbà ọmọ tábìlì ọjọ́ mùsùlùmí tó ṣe pé àwọn náà ń wo atúnlọ̀ kan ó kọsẹ̀ mẹ́ta ó kọsẹ̀ méjì ẹlòmíì kó kọsẹ̀ kan ẹlòmíì kọ̀ láńkọ̀tún láàrin ọlọ́run àti ọjọ́ ọ̀pẹ̀lẹ̀ wọn àwọn ti di ẹni ilẹ̀ nítorí pé ọdún yẹn kò sí nínú tí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún wọn ibi wọn kò sí òun náà nílé ayé abẹ náà wọn bẹ lẹ́dàá gbogbo ẹni tó gbẹ̀mí ní mùsùlùmí tó sì kúkú ní mùsùlùmí lórí pé ń àwùjọ nípa ọ̀gá lóhùn papọ̀ mọ́sáfà ọ̀mẹ́kọ̀ mẹ́sìn ó sì tẹ̀lé sàmẹ́kọ̀ Muhammad sọ̀rọ̀ bá rí sọ́jà tó fi kú abẹ́lẹ́ ọ̀rọ̀ ẹlẹ́dàá akọ́bá àforíjì wọn abẹ́lẹ́ ẹlẹ́dàá akọ́bá akẹ́ wọn abẹ́lẹ́ ọ̀rọ̀ ẹlẹ́dàá akọ́bá akẹ́ wọn kí ọlọ́run ọba tó ṣe ikú nísìnyí fún wa. àwọn òbí wa tí wọ́n ti jẹ́ ọlọ́run ọba nípè tí wọ́n kú lórí Islam ọlọ́run kọ́ bá akẹ́ wọn ọlọ́run kọ́ bá akẹ́ wọn ọlọ́run kọ́ bá ṣe ikú nísìnyí fún wa. ọlọ́run ọba ẹlẹ́dàá tọ́jú káwa náà tá a máa tẹ̀mí lórí Islam gbogbo ìgbà tí ọlọ́run bá bá tí ó bá tẹ̀mí wa ọgbà ìlú wa náà lórí ágírímà àpọ̀lọpọ̀ mọ̀ wọn ọjọ́ ọdún yìí báyìí à ń fẹ́ kí mùsùlùmí wọn pa ẹran iléyà ẹran oríṣi mẹ́ta òun náà ní sọ̀rí àti náà lọ́tọ̀ọ̀kà ti palẹ̀ ti paléyà wọ́n ń pè wọ́n ní ìgbà yìí mọ́tò àdáhà àwọn ẹran wọ̀nyí àwọn náà ní ràkúnmí màálù àti àgùntàn ràkúnmí màálù àti àgùntàn àgùntàn ìyá àgbò àgbò eléyìí tó ṣe pé yọjọ àfihàn lórí ó wá nínú ẹgbàwọ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlọ́nà bí sallallahu alaihi wasallam àpò méjì lọ́pa àpò méjèèjì yẹn amlahayn wọ́n jẹ́ aláwọ̀ funfun tí dúdú dúdú tọ́lá wọn láàrin dúdú dúdú ọ̀la funfun rẹ̀ láàrin wọ́n ní ẹyin dúdú fi ń ríran dúdú ló yípo rẹ̀ ẹnu tí ń jẹun dúdú ló yípo rẹ̀ ẹsẹ̀ tí ń tẹ̀lẹ̀ dúdú ló yípo rẹ̀ so àwọn eléyẹn ni wọ́n pè ní amla lédè lárúbáwá ànábì pa irú rẹ̀ méjì ó tún wá jẹ́ akọranẹ́yìn abìbò lórí méjì tó ọwọ́ rẹ̀ ló fi pa méjèèjì ó sì dárúkọ ọ̀gbọ́ tí ẹran yẹn ó fi ọ̀gbọ́ àwọn àtúntò nígbà tí ó pa ó sì gbé ẹsẹ̀ rẹ̀ ó gbé sí ẹran náà nígbà tí ó pa báyìí àwọn olùmọ̀ nígbà Islam wọ́n fi yé wa wípé a jẹ́ pé bó bá jẹ́ pé a lè para fún mi tẹ́ran léyà a lè pa màálù fẹ́ràn léyà a lè pàpò fẹ́ràn léyà eléyìí tó lọ́lá sí o lè tá nàbì Muhammad sọ̀tọ̀fà buhari wà ní sọ́lámà sí nítorí pé àpò làná ti pa torí rẹ̀ ká pàpò ọlọ́lá ti pa pa màálù lọ ó tún lọ́lá ti pa pa ràkúnmí lọ eléyìí ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah ọ̀rọ̀ Malik pé ọlọ́tẹ̀wọ̀n sí níbí wípé ká pa àpò ọlọ́lọ́lá sí àwọn sọ pé bẹ́ẹ̀rán bá ti ṣe tóbi sí ńlọ́lọ́lá jù torí rẹ̀ lọ́dọ̀ tiwọn ràkúnmí lọ́lá ju màálù lọ màálù lọ́lá jáàkú lọ. wọ́n tó ṣe pé a wò ó wípé ọ̀rọ̀ tí mọ́nì kò sọ ó ní ṣe pẹ̀lú talẹ́ni táàmù àwọn àwòkọ́jọ talẹ́ni tó mẹ́sàn wà fún àkáǹtì tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ ọjọ́ làdá fi sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ èwo làdá fi pa dájúdájú ìtọ́pa lọ́lọ́lá jù òun náà èèyàn bá para fún òun náà wọlé ya ṣùgbọ́n ká lọ́mọ yìí pé tó fẹ́ pa àbò èèyàn kan ní gbòòrà èèyàn méjì rẹ̀ wọn mẹ́ta tàbí mẹ́rin àbí ju bẹ́ẹ̀ lọ èèyàn ẹyọ kan onídàgbò pa kan ló ní kan kò sí kan bá fẹ́ pàgbò rẹ̀ sọ wípé eléyìí ni olóyè àti ti àwọn ará àwọn ìyàwó àti àwọn ọmọ mi kódà tó bá ké bàbá rẹ bá wà láyé àbíyá rẹ tí wọn lágbára láti fà àti àwọn bàbá àtìyá tí bàbá àtìyá náà kan bá ti kú o lè sọ pé àti ti bàbá àtìyá àgbẹ̀ ẹyọ kan ọlọ́wọ́ yóò pín lágbára rẹ lórí gbogbo àwọn ẹni tó dárúkọ àwọn ọmọ ṣùgbọ́n pé èèyàn méje ọ̀hún adáwúrà ọ̀sẹ̀ tó tọ́jọ́ lọ màálù ńkọ́ èèyàn méje wọ́n lè dáwúra màálù ẹ̀yọ̀ kan tó bá jẹ́ yẹn márùn ọ̀gá jẹ́ tó bá jẹ́ yẹn mẹ́rin mẹ́ta méjì gbogbo ẹ̀ náà lọ́tọ̀ ṣùgbọ́n wọn ọ̀gbọ́dọ̀ kọ̀ọ̀kan tayọ méjì. nígbà táwọn bá fẹ́ sí màálù yẹn bisimilayi Allahu akbar eléyìí ni ara léya lágbájá tàmẹ̀dò tó làlà kásẹ̀ ẹ̀dà pọ̀ yín tó ìgbà náà ló jẹ ẹran léya yín. ǹjẹ́ tá a bá fẹ́ para fún mi kọ́ tá a bá fẹ́ para fún mi bẹ́ẹ̀ náà ni èèyàn méje wọ́n lè wọ́n lè jọ pé jọpọ̀ wọ́n dáwó ra ràkúnmí. ẹ má wàá di o ẹ di nígbà tí ẹ bá fẹ́ ẹran màálù tẹ dáwó rà nígbà tí ẹ bá fẹ́ ẹran tẹ dáwó rà èyí gbogbo wa iye náà láti jọ dá fẹ́ẹ́rí kí wọ́n ti ṣàbòsí ẹ má ṣàbòsí ọ̀wọ̀ lọ́pọ̀ ọkọ̀ ẹ wọ́ òṣùwọ̀n tẹ́sílẹ̀ bàbá ṣùgbọ́n àti ẹran àti ẹgbẹ́ òun ni. ànábì sọ̀rọ̀ náà àdìsó là ń ti fi yé wa ó lé gungun ẹran ni báwọn àlìjẹ̀mú. àwọn olùmọ́ni bí àlìjẹ̀mú bá gba igun jẹ́yìn ọ̀jẹ̀mú ẹran padà sára rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọ̀gbà. torí ẹ̀ ẹ má wọ́n pẹ̀lú egun ẹ̀sìn kọjọ́ gba tó bá ti jẹ́ pé tẹnìkan ra lé díẹ̀ títẹ nìkan ẹjá fọ ọwọ́ nu àlùmùsùlùmí ọ̀hún mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí kí ọ̀tọ́ ká jà lọ́jọ́ mi báwo láti wá jà lọ́jọ́ mi. tẹ̀lé ìjẹba lè yẹn ọ tá a pa nítorí pa fẹ́ tà ọ tá a pa nítorí pa fẹ́ jẹ ọ tá a pa nítorí pa fẹ́ fi gbàlejò ọ tá a pa nítorí wípé ti gbogbo àwọn ẹran yẹn tọ́ba ti wá kí ni jẹ́ ẹran òun náà lẹ́ran tá a bá ń ṣe pé afẹ́fẹ́ fífa rẹ̀ afẹ́fẹ́ tó máa ọ̀gá. aláfojúsùn lè ẹran ara léyà tí pé afẹ́fẹ́ fífa rẹ̀ tó máa ọ̀gá ọ̀rọ̀ pẹ̀lú àrẹ̀ nílò. torí ẹ̀ ló ti jẹ́ pé iyekíye tí ọ̀gá ọ̀gá padà sádàrà kó ríra kò sí ìtọ́jú burú bẹ̀. nítorí pé ẹran tá a pa nítorí pé afẹ́fẹ́ fẹ̀sùn afẹ́fẹ́ tó máa ọ̀gá ọ̀rọ̀ pẹ̀lú àrẹ̀ àwọn olùmọ̀ wa wọ́n ní pípẹ́ ẹran léyà yẹn ó ní ṣe pẹ̀lú rírántí ìbẹ̀rẹ̀ ńlá eléyìí tọ́lọ́ wọn bẹ̀rẹ̀ dá wa tó ṣe fún bàbá ńlá wa Ibrahim alayhi salam ní ìgbà tó ń tó ti lálà títí wọ́n ní kọ́ pa ọmọ rẹ̀ Ismail alayhi salam tí wọ́n má ti ṣe sùúrù tọkọ wọn wọ bàbá mi ètò àlùmá tó pa ọ tẹ̀tẹ̀dé mi ní ìṣọ ọlọ́run nínú àwọn ṣe sùúrù bàbá bà wọn mọ̀ dípò wọn pa wọn gẹ́gẹ́ bí àládò ńlá nítorí pàlà àwọn ànábì ọlọ́run òdodo ni ò ètò bí àládà wa kúrò. ọmọ náà ti gbà ike tó fi wọ́n ní kó fẹ́ pa ẹ̀pa mi. bàbá fẹ́ pọ́nmá Allahu azza wa jalla ọ̀ṣọ́ àgùkalẹ̀ wọ́n fi ṣe ìràpadà fún Ismail alayhi salam. ìdùnnú tó bá bàbá ńlá wa yẹn eléyìí tá a nàbẹ̀ wa Muhammad sallallahu tí ọlọ́run pa láṣẹ ibi kọ̀ọ̀kan lè rọ́ọ̀tì kẹwọ́n hàn ṣe sọ láti léyà kó o sì máa pa ẹran kó o máa fún ẹran. dáná bí wàá ti ń ṣe pẹ̀lú ìyọ̀dá pẹ̀lú àṣẹ ọlọ́run yìí iná làwa náà ṣe ti fídíò ní yìí báyìí. ẹ̀rí torí pé apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé sọ láti léyà ìtàn ọ̀ràn yẹn ká fún ẹran gan ọ̀ràn yẹn ni

فلم يضحي فلا يقربن مصلاه gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá gbà tó bá gbà láyè pẹ̀lú àti ó ní tó lè fi rẹran léyà ọwọ́ náà ò ní pa léyà kọ́mọ̀ wá sí títà tìlú sọ̀rọ̀ láti lè rí sọ. ẹnà tó lágbára lọ torí ẹ èmi tí mò ń wo pé ní pa tẹ́lẹ̀ ọjọ́ tó ti gba àti tó ti rẹran lọ báyìí. nígbà náà ni sọ̀rọ̀ náà àdìsọ́lá ni tó bá ní tó lè ti pa ìfọ̀ ọkọ̀ láti pa mọ́sùn-mọ́sí àti

tó bá jẹ́ pápó la fẹ́ pa ọgbọ́dọ̀ sí sóòtù mẹ́fà tó bá pọ́dún lọ́jà àjò. Ànábì sọ̀rọ̀ bá àdìsọ́lá ní kágbára rẹ̀ ọ̀bá ká èyí tó kádùn a jẹ́ pé ọ̀gbọ́dọ̀ pa èyí tó kéré sóòtù mẹ́fà. Ṣùgbọ́n tó bá pín màálù yóò jẹ́ èyí tó ti pọ́dún mẹ́ta tayọ. Tó bá dára fún yóò jẹ́ èyí tó ti pọ́dún márùn-ún tayọ. Tó o mọ̀ kí fẹ́ mọ̀ pápó fún mẹ́fà àbọ̀dún. bóun ti fẹ́ mọ̀ pé màálù ti kọ́dún mẹ́ta ti bẹ́ẹ̀ lọ bóun ti fẹ́ mọ̀ pé làkúnmí ti kọ́dún márùn ti bẹ́ẹ̀ lọ èmi ò fẹ́ràn ẹni tí ń fẹ́ràn láàbì léèrè ẹni tí ń rà ti ń tà òun náà fi ní ìrírí tí ó fi ti dà mọ́ látàrí ẹyin eléyìí táwọn ẹran hù bí àwọn àpò wọn máa tara wọn. bẹ́ẹ̀ náà ni àwọn màálù yẹn látàrí ìwo ní ọdún bàbá ti fi àpọ̀tán tọ̀tọ̀rọ̀ sí àwọn ẹni tí ń sìn wọ́n wọ́n máa mọ iye ọdún tí wọ́n jẹ́. èyí ká ṣe pé mo pa kù èyí ká ṣe pé mo pa màálù èyí ká ṣe pé mo pa àkúnmí agbọ́dọ̀ ṣàkíyèsí pé wọ́n pe iye ọdún tí wọ́n ní kí wọ́n pè yẹn. ẹran ilé ya wa ẹni tó bá bá wa pa kò lẹ́tọ̀ọ́ sí ká fún lọ́rùn rẹ̀ kó a jẹ́ pé gbogbo ẹ̀ tó bá ti tú ẹran òun lọ́ lọ́rùn rẹ̀ gbẹ́gbẹ́ máa ṣe ń lu bomi kò sí nínú òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa o ètò ti ẹ̀dá oníkẹ́ni tó fẹ́ paléyà ní kọ́pa fúnra rẹ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà kódà ọ̀ ń bẹ nínú tọ́tọ́ láti òfin ọlọ́run fáwọn ọmọ akékèké tó bá lówó tó òfin bàlágà táwọn náà paléyà ọmọ kékèké tí òfin bàlágà tó bá lówó kó náà paléyà bí a ló dé àwọn ọmọ asán ti dàgbà táwọn ti bàlágà ọmọ náà ti dówó rí òun náà á fẹ́ sí bí àgbo bàbá rẹ̀ àgbo ẹyọ ọ̀fẹ́ yẹn bí ọgọ́rùn-ún sọ́dọ̀ abá ọyẹ bá kò kó jẹ́ kò tá pa lè wa kọ́kọ́ èèyàn ọmọ ẹ̀yìn náà ti rówó ẹ̀pà ẹ̀ má kò lè àti ilẹ̀ wa pa àbí òye wa tó ọ̀rọ̀ pé a ti lọ mọ́tà mọ́tà bá wù mọ́tà wa ni ti pẹ̀lẹ́ rẹ̀ lé ya sí ẹ bóòlù ti pẹ̀rẹ̀ lé ya ìfẹ́yàwó ó ti fẹ́yàwó kí lọ́ọ́ ra sí àjẹ ẹni tó bá ti lágbára rẹ̀ ṣẹ̀rí àgbà ìgbòkọ̀ kò bá àjọkùnrin kò bá àjọkùnrin kò bá àjọmọdé kò bá àjàgbàlagbà ẹran ilé yá wa yẹn ẹni tí ọba bá wa fún àbí wọn bá wa sún kò sí nínú ṣẹ̀ríyà ká mú nǹkan kan nínú ẹran rẹ̀ láti sanwó ọ̀yà fún ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ẹran yẹn ẹ lè jẹ́ ń bẹ̀ ẹ̀bùn yẹn jẹ́ ń bẹ̀ ẹ ti ṣe ń bẹ̀. ṣùgbọ́n òfin kan sínú ṣẹ̀ríyà ó ní ẹran yẹn dá sọ́nà mẹ́ta bá ọ̀kan jíjẹ ọ̀kan fífi tẹ̀ ọ̀kan fífi rárá ẹ sá ti mú nínú rẹ̀ kẹ́ jẹ́sẹ̀ kódà kó ṣe kìlì kan lọ jẹ́sẹ̀ má fi rìn sí kódà kó ṣe ike ìṣìlì kan ló gùn yẹn jẹ́sẹ̀ sọ́yì kó ṣe kìlì kan ló fi ṣe sàrà bẹ̀ sọ́yì kò sí nǹkan tó burú bẹ̀ àkàràmọ́ fún wọn ọjọ́ ọdún ọjọ́ ọ̀dúnnú ni o ẹ jẹ́ ká dunnú sí nǹkan tí ọ̀lọ́ ti ń ká dunnú sí kábẹ́tẹ̀ jẹ́ ẹni tó ṣe ike bá a ti jẹ́ mọ́kànlá mọ́kànjẹta mọ́kàn ní gbogbo bẹ́ẹ̀ láti wá ya mọ́tà lónìí ọmọdé abẹ́ nítorí pé tọ́ọ̀ bá dunú sọ́dún ẹ dákun tó nínú rẹ̀ fẹ́ dùn ẹ kí inú rẹ̀ ó dùn nínú tí ó kìí tí ó kìí ọ̀sán pé inú rẹ̀ dùn látara tó wọ̀ kì í fẹ́ẹ́ pé aṣọ mẹ́kọ̀ọ́ tá ń wọ̀ ká tojúmọ́ náà láti wọ̀ lónìí àwọn ọ̀sán wá rí ti sọ́dẹ abẹ́ ìjọba ti mú ìyàwó ọ̀sán wá rí ti kò ní wọ sọ́tọ́ ta títí lè di o torí pé bàbàrà nínú ọdún ni ká wá sí rí ti wá wọ sọ́mẹ́ kò wá tọ́ bóyá ọwọ́ ti káfíńtà ń bọ̀ ló abụọ! o nínú tí ó di àmọ̀ sínú rẹ̀ dùn tí wọ́n ti mọ̀ dùn ó ní ọdún lò wa nínú tí ó di dùn dúdú mùsùlùmí ẹni tí ọ̀fẹ́ rí ọwọ́ lọ́ba ẹni tí ọ̀fẹ́ gbọ́rọ̀ ìjọba wa jìnnà jìnnà ẹ̀ pé wọn ìjọba wa tó ti ẹgbẹ̀ wọn wò ẹ̀ ṣe kọ́ bá wọn lójijì àtìyàwó àtọ́mẹ́rọ́ kí wọn. báwọn náà wò ah, bẹ́ẹ̀ ọdún mọ̀já akọ irú òní lọ́yẹ̀ kí gbogbo ọjọ́ ayé ọmọ ẹ̀jẹ̀ tó eléyìí pàtàkì púpọ̀. àwa fẹ́ gba wa a fẹ́ kó síwájú ká eléré ọmọ wa kọrin sí wa wọ́n máa lùlù sí wa gbáyìí nígbà yìí àwọn àtàkìrẹ́ pé a máa náwó ọdún ọdún yọ ọdún àpọ̀ ó burú kọjá sí torí mùsùlùmí sí sọdún mùsùlùmí gbogbo sọdún mùsùlùmí sọdún eré kíni orin kíni ń bẹ ti kàwé àwọn olùdílé ní ilé wá ń lọ ìdí stadium lẹ́ẹ̀tì pàdé wọ́n sì ti kó fújì wọ́n ń bọ̀ àwọn olùdíjẹ́ adúpẹ́ fọlọ́ tó ń ṣe rádaràdá tẹ̀lé gbogbo olúgbò bí ìjọba ti ṣe káwọn náà jáwọ́ bẹ̀ nítorí kọjá ń bọ́ gbogbo kọjá kọjá náà kí ọ̀lọ́ kó lé wa jìnnà sí gbogbo kọjá akérèmọ́tòmọ́lá ọ̀lọ́ àgbẹ̀tìbọ́ ọ̀lọ́ ní ìparí nǹkan kan wà tó yẹ kí gbogbo wa ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé wọn ò ní wá sí níbẹ̀ òun náà ni alùpàpọ̀ fi yà ká dúró dọ́gba níbi ẹ̀sìn wa. nítorí ṣíṣe tí wọ́n ní ká sí títí ìrẹsì wọ́n ní ká jìnà sí ó dandan ní kọ́kọ́rọ́ ọlá kọ́kọ́rọ́ ọlà tí ó padà sí kára lìjẹ́ náà wọ̀ tó bá ti lọ́la àti ìgbà ìṣòyà rẹ̀. káwá tara bẹ́ẹ̀ ká sọra fún nǹkan méjì ọlọ́run wa ni wọ́n bẹ̀rẹ̀ ìtẹ̀jẹ̀ àdínákú ọ̀mọ́tẹ̀mù ọ̀kàpọ̀ ìtẹ̀kùnù ṣùhàdá àlìná wọ̀nyẹ̀kùnù rọ̀ṣùlù àríkùn sẹ̀lẹ̀.

ṣé bá tí ọ̀rọ̀ wọn lórí òṣùwọ̀n láti gbé bíi láti sìn náà ni pé wọ́n kọ gànáàbì sọ̀rọ̀ bá àwọn àríwá rẹ̀ sẹ́lá wọ́n kọ̀ láti tẹ̀lé wọ́n sì kọ́ yé wọ́n pè tá ẹnu àlà eléyìí lọ́sọ̀ wọn dẹni tó ti rẹ̀. lọ́sẹ̀ náà lọ́sọ̀ wọn bá ṣe ètò àti ètò jẹ̀mọ́ ó tún wọ́pọ̀ nínú ìṣesí àwọn èèyàn wọ́n ti gbogbo tó bá ti pè lẹ́sìn ọlọ́run kò rorò ọlọ́run kúrú kò ní ó forí jì wá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yóò sì fi gbọ́ gbogbo ẹ̀sìn dáa torí ẹ̀ àwọn nǹkan méjì ẹ̀jẹ̀ ká sọ̀ra fún wọn ká sọ̀ra fàṣẹ ká sọ̀ra fàṣẹ ètò ká wá tún ní máa títí ló dọ́gba ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ bá wa fi ìbò fún sọ́kùn wa yìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n máa ń ṣe eléyìí láti máa fún wa nínú ìgbésí ayé wa ọ̀rẹ́rán ilé ara náà ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ máa ń ní àpamọ́ nínú ìgbésí ayé wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo àwọn orí ńláńláńláńlá ilé tí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ ní ọjọ́ ọdún àfi ọlọ́run ọba ẹlẹ́dàá kó fi ṣe gbogbo wa gbogbo gbogbo gbogbo oníkálukú wa ètò títí nínú ọ̀rọ̀ wa ọlọ́run ọba dàbò má bàjẹ́ eléyìí tó fi jẹ́ káàtó nínú ọ̀rọ̀ wa táwọn aráwọ̀ ra ṣe ẹ̀fẹ̀ sí ọlọ́wà ní gbogbo gbà ọlọ́run ọba ẹlẹ́dàá kó bá wa tó ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn ọmọ wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn aya wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà lórí àwọn ọkọ wa ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbàdúrà lórí àwọn òbí wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kó gbàdúrà lórí ìgbésí ayé wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà lórí ìyáàmà wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó jọ máa dáa fún wa ní gbogbo ìgbà ọdá fún wa ní kọ̀kọ̀ ọdá fún wa ní gbangba ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́mẹ́ntì ogun kọ́bàjẹ́ fún wa nílé ayé bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́mẹ́ntì fún wa lórí ìgbésọ́ba ti lọ́la àti ìdàgbàyà ọlọ́run ọba dákùjọ ọmọ àlùjáde àti kò sí wa. اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكم عدل فينا قضاء نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوادثنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم عافنا في أبداننا وعافنا في عقولنا واحفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بعظمتك أنه كان من تحتنا بارك الله في عيدكم بارك الله في عيدكم بارك الله لكم في عيدكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين